mo nígbàgbọ́ pé ẹ rántí ọ̀rọ̀ ọmọkùnrin yìí ayọ̀dèjì ewéńjẹ́ lorúkọ rẹ̀ ń jẹ́ ẹni tó rí kó yọ kúrò lọ́wọ́ ikú níwájú àmọ̀tẹ́kùn ó fẹ̀sùn ka àmọ̀tẹ́kùn wípé wọ́n gbé òun tì mọ́lé lọ́nà àìtọ́ fún oṣù bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ hmm, ọkùnrin yìí wà nínú ìnira nínú ìrora pẹ̀lú ẹsẹ̀ rẹ̀ tí wọ́n fìbọn fọ́ lásìkò tí ń bẹ nínú ọgbà àmọ̀tẹ́kùn lágọ̀ọ́ àmọ̀tẹ́kùn um ó mà ṣe o ẹ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́nu màmá ẹ̀ àti. mo dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ọlọ́pàá Ogun State wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n wá ọmọ mi kan lágọ̀ọ́ àwọn àmọ̀tẹ́kùn wọ́n lọ rí mẹ́kọ ìbẹ̀kọ náà faṣọ dúdú bu ọmọ mi lójú tó gbé lọ mẹ́kọ tó lọ ń jẹ níyà lọ́hùn láàrin oṣù mẹ́ta ọmọ yẹn lo oṣù mẹ́ta lọ́dọ̀ wọn méèsì ọgọ́sì so ìgbà tó dẹ̀ wọ́n ti wá pè wá pé káwa káwa gbọ́ làwọn wá sọ pé ọmọ wa ńkọ́ wà lágọ̀ọ́ àmọ̀tẹ́kùn ó wà lágọ̀ọ́ àmọ̀tẹ́kùn o pé káwa rí o <clears throat> mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá gan wọ́n ṣiṣẹ́ takuntakun so ọ̀rọ̀ yẹn dé dúró débi pé nísìnyí ọ̀gá àmọ̀tẹ́kùn sọ pé wọn ò wá tíìtì ọmọ yẹn mọ́ nígbà táwa ti lọ ó wà ní FMC wọn ò tíìtì ọmọ yẹn mọ́ láti gbà tá a ti lọ so àwọn àwọn àwọn àwọn dókítà sọ pé wọn ò sanwó pàápàá wípé wọn ti yọ káàdì ẹ̀ ká wá gbé wọn wá ń pè mí látàárọ̀ pé kí n wá kí n wá kí n wá òun náà tún wá pè mí ní ìsìn wípé kí a wá gbé wọn yọ káàdì ẹ̀ ń bò ní káwọn gbé sí mo ní àwọn tó ń yìn níbọn òun ni kò gbé ibi tó bá rí kò gbé lọ ó tọ́ ọmọdún mélòó. twenty eight. iṣẹ́ wo ló ń ṣe gan-an àti pé irú ọmọ wo ló jẹ́. bábìn ló ń ṣe kò dẹ̀ gbé bíbá ẹ̀ ṣáàdì ábí kò sì ló ń mi ni ó wá wò mí ni kò gbé bí bábìn ló ń kí ni tẹ́ fẹ́ látọ̀dọ̀ ìjọba àtàwọn èèyàn. nǹkan tí mo fẹ́ látọ̀dọ̀ ìjọba látọ̀dọ̀ àwọn orílẹ̀ ọmọ nàìjíríà ni pé kán ràn mí lọ́wọ́ kán ṣàánú mi kán má jẹ́ kán gé ẹsẹ̀ ọmọ mi ẹsẹ̀ yẹn ti ń rùn kán ràn mí lọ́wọ́ ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ dàpọ̀ gọ́vnà dàpọ̀ abíọ́dún kán dìde ìrànlọ́wọ́ fún mi kán má jẹ́ kán gé ẹsẹ̀ ọmọ mi ọlọ́run á ràn wọn náà lọ́wọ́ o. ẹ ṣe sà. ẹ jọ máa fẹ́ kẹ́ ṣàlàyé nǹkan ṣe ṣẹlẹ̀ gangan fún mi láti débi báyìí láti ilẹ̀ kí ló gbé yín débi. ní eh, may twenty four. màá fẹ́ kẹ́ try kẹ́ sọ̀rọ̀ sókè dé. ní may twenty four. ok. Eh, nípa ṣẹ́kẹ́ Ogunri bridge so doctor ṣe eh, governor ṣe inauguration ọ̀nà títí àdìgbẹ̀yìn so bẹ́ẹ̀ mi ṣe Ogunri bridge mi ò tẹ̀wọ̀n kan ṣe nǹkan bẹ́ẹ̀ mi Ogunri bridge mo kọ̀ rí ọlọ́pàá lọ́ọ̀kan ni ó kọ̀ bẹ̀ sí lè gbúwa pé ká bọ́lẹ̀ lọ́wọ́ bridge mi mo dẹ̀ sún síwájú torí bí ìjọ yẹn gùn ibi tá a ti ń wòran èmi kọ́kọ́ mọ̀ wá bẹ̀ yí ọlọ́pàá tó ṣe ń sáré bọ́ọ̀nì yẹn pé ṣùgbọ́n òtún sọ fún mi pé kí n bọ́lẹ̀ kíní kankan nìkan bó ṣe bẹ̀rẹ̀ sí gbá mi bóòtù bó ṣe hóòdù mi ní ṣòkòtò nìyẹn. òun yín ní bóòtù ọlọ́pàá bó ṣe dì mí bó ṣe dì mí ní ṣòkòtò nìyẹn ó pe àwọn order security ó fà mí lé civil defence lọ́wọ́ àwọn civil defence wọ́n mú mi sọ̀kalẹ̀ wọ́n mú wọnú mọ́tò àmọ̀tẹ́kùn wọ́n fà ń kọ̀ sí mi lọ́wọ́ ìgbà tí gómìnà dẹ̀ ṣetán so ọlọ́pàá yẹn bọ́lẹ̀ látòkè ibi tó tẹ̀ sọ pé ibi tó ti ní yàn létàlétà ó padà fún wọn sílẹ̀ lórí bíjì wọ́n wòran. ó fi àwọn kan sílẹ̀. Eh, gbogbo ó fi everybody orí bíjì yẹn padà kún. ẹ̀yin náà nǹkan sọ́fẹ̀yìn náà sílẹ̀. èmi ti wà ní mọ́tò ń gbà yẹn. wọn àfẹ̀yìn sílẹ̀. Eh, wọn ò lè sẹ̀yìn ìgbà tí gómìnà wa lọ wá sọ̀kalẹ̀ bí wàá mi ìmọ̀kọ́ tó fẹ́ wá ṣiṣẹ́ ó ṣáà àwọn mú mi sọ̀kalẹ̀ láti inú mọ́tò àmọ̀tẹ́kùn ibi tó ti ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ ìkan nínú àwọn ọ́fíìsì àmọ̀tẹ́kùn náà bó ṣe mú sífìlà nìyẹn bó kò fi gbá mi lójú nìyẹn ibi tẹ́mi ti gbójú sẹ́pẹ̀ pé kí n sọ fún kí n bá láyé sọ pé àfarabalẹ̀ ah, ṣé èmi àti ẹni gáàtì tẹ́lẹ̀ ni mi máa gbójú síwájú mi ò rọ́lọ́pàá wájú mi mọ́ bí àwọn àmọ̀tẹ́kùn ṣe gbá mi sínú mọ́tò nìyẹn bó ṣe gbé mi lọ sí headquarter àwọn olókèlè ó nìyẹn ṣe ibẹ̀ mo wà látijọ́ látijọ́ yẹn ṣá. láti ọjọ́ wo yẹn. láti may twenty four yẹn. may twenty four ok. ìgbà tó di june twenty two. ok. lálẹ́ bí mo ṣe jẹun tó bá bí ọwọ́ náà yẹn oh, eight thirty sí. níbo lẹ ti jẹun. nínú inú sẹ́wọ̀n mu inú ní òkèlè inú sẹ́ẹ̀lì wọn náà mo wà láti ìgbà tí. sẹ́ẹ̀lì ọlọ́pàá àbí ti sójà àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn ni. sẹ́ẹ̀lì àmọ̀tẹ́kùn. lókèlè o oh, lẹ́tùkọ̀tà wọn lọ. so ìgbà tó di june twenty two bí mo ṣe jẹun. ẹ má sọ̀rọ̀ yín lọ. ìgbà tó di june twenty two bí mo ṣe jẹun tọ́ lálẹ́ bọ́tọ̀ àṣàjọ gàrí náà la mùsùlùmí jọ yẹn náà kì í ṣe pé oúnjẹ gidi náà. ẹ máa tó mélòó tẹ wà nù sẹ́ẹ̀lì yẹn. àpọ̀ nù sẹ́ẹ̀lì yẹn níjọ́ ìjẹ́wọ́ fún yín ní àǹfààní láti pe ẹbí yín ara yín àwọn tó kù wọn fún wọn fún ṣùgbọ́n wọn fún mi ní fún àwọn tí ò jẹ́ kí n pè rárá wọ́n fáwọn yòókù láàyè láti bá yẹn wọn sọ̀rọ̀. ní tùmọ̀ kó wọ́n gba fóònù lọ́wọ́ yín. wọ́n gba fóònù lọ́wọ́ mi jóyàn gangan lọ́ọ́ gba fóònù lọ́wọ́ mi. ok ẹ máa sọ̀rọ̀ ẹ máa bá ọ̀rọ̀ yín bọ̀. so wọn tiẹ̀ fún mi láàyè láti pè ara wọn fún mi láàyè láti ìgbà tó ju two twenty two lálẹ́ bí mo ṣe jẹun tán mo kàn rí wọn ni inú àwọn ọ́fíìsà yẹn náà àwọn tẹ́kùn yẹn náà bó ṣe wá lálẹ́ nìyẹn bó ṣe pè mí jáde nìyẹn báyìí sún síwájú bá kọ́fì nǹkan bò mí lójú ni wọ́n mú mi wọnú wọn tó wọn so bí mo ṣe bára mi ní ìmẹ̀kan àfọ̀n nìyẹn. ìmẹ̀kọ àfọ̀n ni wọ́n gbé yín lọ nígbà tẹ wá dé mẹ̀kọ àfọ̀n kí ló ṣẹlẹ̀. bó ṣe inú sẹ́ẹ̀lì náà ni wọ́n ti gbà tí wọ́n mú wọn ní sẹ́ẹ̀lì wọ́n dẹ̀ ṣìkínú ojú mi so láti gbà ẹ̀wọ̀n ti wà ní ọ̀sẹ̀ ìgbàgbé fún. ìjẹ́ àwọn ti abẹ́òkúta nígbà tó wá tẹ wà lábẹ́òkúta ìjẹ́ àwọn yẹn tiẹ̀ láwọn fẹ́ lọ gbìyànjú láti lọ wo ilé yín kó wá ṣe jẹ́ pé àwọn ti mẹ̀kọ́ lọ́nà àwọn ti lọ sáàṣì ilé yín. ó pe ó pe ọ́fíìsà kan nínú àwọn ọ́fíìsà tó wà ní òkèlè òyìn hmm. ìyẹn ló wá ń sọ fún pé àwọn ti lọ sáàṣì ọ̀dọ̀ wa. lẹ́yìn oṣù mélòó. láti may twenty four yẹn di june twenty. 20 sí twenty four náà kọ̀ ní torí ọjọ́ kẹta yẹn ló mú mi jáde láti inú sẹ́ẹ̀lì òun ló ń bá mi sọ̀rọ̀ inú sẹ́ẹ̀lì náà tí mo wà náà ni mo tọ́ sí mo yàgbẹ́ sí bá ti yàgbẹ́ sí lẹ́nu máa bójú mi jọ sọ́wọ́n kí mú mi jáde ara ara pé káwọn èèyàn ti rí mi síta inú sẹ́ẹ̀lì yẹn mo máa wà ilẹ̀ ilé wọn máa ń sùn kò sáṣọ kò sí ọ̀kan mo tiẹ̀ ti kò tiẹ̀ sí kẹ́ ọ̀kan ara ara ara kò tiẹ̀ gàrí ni ẹ̀kan de gàrí ẹ̀kọ̀dẹ̀rẹ̀ tí bá ti mu gàrí lẹ́ẹ̀kan tún di ọjọ́ kejì kan tó tó fún mi gàrí mi ní gbogbo ìgbà tí ẹ wà lọ́dọ̀ wọn ìjẹ́ wọ́n mú yín lọ ọ̀dọ̀ ọlọ́pàá wọn ò tiẹ̀ mú mi rárá ni wọn kì í mú mi jáde rárá. ìjẹ́ kọ̀wé ẹ̀kọ́ àkọọ́lẹ̀ statement. irọ́ wọn tiẹ̀ wọn tiẹ̀ wọn béèrè gbogbo yẹn lọ́wọ́ mi. ìgbà tó di august twenty august twelve so ah sọfanẹ́sì ẹ̀ ti pọ̀ jù tí n bá bí wọ́n léèrè pé ah ṣé kò tí tó táìmù pé kẹ́ ẹ fi mí sílẹ̀ ni wọ́n sọ pé àwọn làwọn ni mí àwọn làwọn ni mí àwọn làwọn ni mí. Màá rò pé, boya mo fẹ́ ṣe gbogbo eléyi dá ìgbà tó di August twelve yẹn, bí ọwọ́ seven yẹn, bí mo ṣe fọ́ ceiling yẹn, so mo try láti escape. Sẹ́ẹ̀lì kan wà lẹ́gbẹ̀ẹ́ mi. Kí ẹ fọ́ ceiling wọn láti bọ́ síta. Sẹ́ẹ̀lì mm. kan wà lẹ́gbẹ̀ẹ́ mi, wọ́n ti ṣí ilẹ̀ pa, so window kan wà bẹ́ẹ̀ tó táyé tí èèyàn lè gbà sálọ. So sẹ́ẹ̀lì wọn, ceiling ọ̀dọ̀ mi ni mo fọ́ tí mo fi bọ́ sí sẹ́ẹ̀lì ẹgbẹ́ ọ̀dọ̀ kejì yẹn pé kí n tiẹ̀. So mo máa bọ́ sínú sẹ́ẹ̀lì ẹgbẹ́ kejì mi yẹn mo tẹ̀ ti mo ti torí bọnú window yẹn bí tí mo ti ń jáde so ìgbà tí mo dá àárín méjì ó há bó ṣe há báyìí kò pẹ́ tí coordinator wọlé so ibi tí coordinator wọn ti wọlé àyà mi ń já so mo tíra láti fọ́ba pé kí n padà sínú sẹ́ẹ̀lì mi yẹn ibi tí mo ti ti dírágì pé kí n di sílì yẹn mú kí n padà sínú sẹ́ẹ̀lì mi padà ibẹ̀ ni gbogbo sílì ti já wálẹ̀ ènìyàn bọ́ ṣe yọ gbogbo àtàwọn àti ọmọọṣẹ́ wọn bí wọ́n ṣe yọ àdá yọ àké nìyẹn bọ́ ṣe jálẹ̀kùn yẹn wọlé nìyẹn tó ti jálẹ̀kùn wọlé báyìí ọ̀gá wọn ti kọ́kọ́ gbé pákó pákó ilẹ̀kùn ó kọ́kọ́ là mọ́ mi náà so wọ́n mú mi jáde síta gbogbo wọn bẹ̀rẹ̀ sí ná mi àdá ló tẹ̀ fi ná mi yan ọ̀gá wọn yẹn gbogbo apá rìn gan fada ṣáàmì fada mi. ẹsẹ̀ ìgán yé tẹ̀lé ẹni tó ti jiná. ẹ máa sọ̀rọ̀ ẹ ìgbà tí wọ́n ní òun tán so wọ́n wọ́ mi jáde sí ìta wọ́n ní kí n jáde síta so ọ̀gá wọn gbébọn bí tó ti gbébọn. pẹ̀lú kí lẹ́wà lẹ́sẹ̀ yín. lẹ́kṣìn wà lẹ́sẹ̀ yín. ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀. lẹ́kṣìn àwọn wẹ́dà yẹn. ok wọ́n fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí yín lẹ́sẹ̀. táwọn wẹ́dà fabigéètì yẹn tó máa fi ń dèwèrè lẹ́sẹ̀ yẹn wọ́n lọ fi sí mi lẹ́sẹ̀. onírin. onírin yẹn. ok. wọ́n ló wà lẹ́sẹ̀ mi so wọ́n wọ̀ mí gbà tó ti nà mí. lẹ́sẹ̀ ọ̀tún náà fi sí àbítòsí. méjèèjì ló wà so wọ́n fi kọ́kọ́rọ́ tì. ok ìgbà tó náà mi tán wọn ní kí n sún kí n wọ́ jáde mo wọ́ jáde torí ẹ̀jẹ̀ ti bò mí gan. ẹ̀jẹ̀ ti bò yín. ojú gan díẹ̀ ló kù ojú mi ò bá fọ́ so bọ́gà wọn ṣe gbé ìbọn nìyẹn mo dẹ̀ pẹ́sẹ̀ mo ti sùn sílẹ̀ lẹ́ba ẹsẹ̀ méjèèjì wà lórí ra wọn ó gbé bọ́lé mi lẹ́sẹ̀ nìyẹn bóun ṣe yìn báyìí ó gbébọn lé yín lẹ́sẹ̀ lórí ẹsẹ̀ ok ìyẹn kọ́dínétọ̀ wọn tó bó ṣe yìn báyìí ìbọn yẹn ò dùn. ó fi ẹnu ọ̀bọ kàn yín lẹ́sẹ̀. ó gbé lómi orí ẹsẹ̀ mi báyìí ọ̀gá ló gbélé so bó ṣe yìn ìbọn yẹn ò dùn ó yin ìbọn yẹn kò dùn ok kò yin ok. so bó ṣe pe ọmọọṣẹ́ ìpè kọ́ ọmọọṣẹ́ bọ́ síbẹ̀ nìyẹn ìyẹn náà ṣe gbélé mi lẹ́sẹ̀ nìyẹn bó ṣe yìn bá bó ṣe wọlé nìyẹn. csa tèwo nu méjèèjì soc csa ilé ìlú yẹn sí. pẹ̀lú ṣé ní lẹ́sẹ̀ ṣé ní lẹ́sẹ̀ wà lẹ́sẹ̀ yẹn. pẹ̀lú chain lẹ́sẹ̀ yẹn. Hmm. so ibẹ̀ ni wọ́n ṣàti já kọ́kọ́rọ́ yẹn ti yọ ṣé nìyẹn wọ́n ti gbé mi lọ sí hospital kan níbẹ̀ mi ò hospital yẹn kò jẹ́ àwọn ní ibi tó ti bọ́ ṣe yìntàn báyìí wọ́n pe ọ̀gá wọn ọ̀pọ̀ ọ̀gá ní òkèlè o pé ah ìkan nínú suspect tẹ mú fáwọn èèyàn pé ó ti fẹ́ sá lọ pé àwọn dẹ̀ ti yìnbọn fún un bóyá èèyàn ló wá sọ pé kó máa gbé mi lọ sí hospital. ṣé ìgbà tẹ gbìyànjú láti sá bọ́ sí sẹ́ẹ̀lì kejì hmm. ibẹ̀ ló ti yìnbọn fún yín ni àbí wọ́n mú un. rárá wọ́n ti èmi ò tẹ bí mo ṣe fẹ́ tú àbá ìsílẹ̀ yẹn ti yà wálẹ̀ so ibẹ̀ lọ ti jálẹ̀kùn lọ ti wọlé pé àmọ́ fẹ́ tìrà láti wọ́n jalè wọ́n jálẹ̀kùn wá bá yín nínú sẹ́ẹ̀lì tí wọ́n fi yín pamọ́ sí náà ni. nínú sẹ́ẹ̀lì tí mo ti fẹ́ escape. tẹ ti fẹ́ escape eh, mo ti kó nínú sẹ́ẹ̀lì tẹ̀mí. ok ibi sẹ́ẹ̀lì míì tẹ wọ̀ eh, lẹ́gbẹ̀ẹ́ yín ibẹ̀ ni wọ́n ti wá bá yín. ẹ fara balẹ̀ ṣé ìgbà tẹ́ ń gbìyànjú láti sá hmm. ni wọ́n yin ìbọn yẹn láti ọ̀kan ni. rárá wọ́n ti mú mi nọ́mà nọ́mà wọ́n ti nà mí gan wọ́n wá ní kí n sún jáde fúnra rẹ̀ mi. wọ́n wá wọ yín jáde eh. síta gbangba. Hmm lọ́wọ́ ẹ̀ ṣe wá ṣe kíni wọ́n ṣe wá gbé ìbọn yẹn wọ́n fi ẹnu ìbọn yẹn kan ẹsẹ̀ yín wọ́n gbé lé lórí ẹsẹ̀ wọ́n wá yìn ok ìgbà tó wá yìn tán kí ló wá ṣe. ọ̀gá wọn ní ọ̀pẹ ọ̀gá yẹn níṣojú ni náà lórí fún pé àwọn tẹ́ fáwọn epo ti fẹ́ tẹ̀wá láti escape àwọn dẹ̀ yìnbọn fún un bẹ́ẹ̀ ló wá ní kó gbé mi lọ sọ́sítù ṣá gbé mi lọ sọ́sítù kan nímọ̀ kan bẹ́ẹ̀ ni ìmọ̀ sọ́sítù yẹn kò jìnnà síbẹ̀ ṣá ọ̀gá wa sọ pé ó yá pé kọ́ gé ẹsẹ̀ yẹn àwọn yẹn wá sọ pé àwọn lè gé ẹsẹ̀ yẹn pé àfi táwọn bá rí police report so bí ó ṣáà ti bí ṣáà tún dá mi padà sí ọ́fíìsì wọn. ṣé mo rúkọ hospital tó gbẹ̀yìn lọ́tàn ti bẹ́ẹ̀ kò jìnnà sí ibi ọ́fíìsì wọn ní ìmẹ̀kọ yẹn. ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ fún wọn ni pé kí wọ́n gé ẹsẹ̀ yẹn. ta ló sọ bẹ́ẹ̀ coordinator wọn ló sọ bẹ́ẹ̀. coordinator wọn ṣé mo rúkọ coordinator yẹn. coordinator wọn ní ìmẹ̀kọ àfọ̀n ẹ ṣọ́ mi coordinator mi. Mm, coordinator mi ní mẹ̀kọ àfọ̀n. Mm. ọ̀kan náà fi sáà mọ̀tẹ́kùn ni. ṣé ẹnẹ́jì ẹgbọ́n ṣe ẹnẹ́jì kan tó ń pè ní ẹnẹ́jì. ẹnẹ́jì mo mọ ẹnẹ́jì ọ́físà kan náà àwọn ọ́físà àmọ̀tẹ́kùn náà ni so bóyá yẹn ṣáà ní ọ̀fẹ́ǹsì kọ̀ṣà wọ́n ti wọ́n ti mọ́nu sẹ́ẹ̀lì ó wà nù sẹ́ẹ̀lì pẹ̀lú gbogbo àtàjọ wọn nù sẹ́ẹ̀lì ń ó ibẹ̀ ni mo ṣáà ti ń bá a sọ pé ah, kó tiẹ̀ jọ kó ràn mí lọ pé kó bá mi lọ sí ilé bó tó bá ti dé winners kó béèrè yàtọ̀ á sì tún top paint. ìyẹn nígbà tẹ́yìn méjèèjì sì jọ wà ní sẹ́ẹ̀lì. gbogbo àpọ̀ nù sẹ́ẹ̀lì so ibẹ̀ mo ti sọ fún ìgbà tóun wá jáde tó ó ṣàbà mi ìgbà tó lọ ṣá ó gba nọ́mbà màlẹ̀ mi mo bá màlẹ̀ mi àlùjẹ màlẹ̀ ṣé màmá yín àbí mọ́mì mi mọ́mì mi mọ́mísì mi so mo bá mọ̀ mi sọ̀rọ̀ nǹkan pé inú sẹ́ẹ̀lì àmọ̀tẹ́kùn ni màá lókè lówó láti jẹ́ ẹ̀kú wọn jẹ́ kí n pè wọn fún mi fóònù ni o òkè wọn náà máa wá ní ìjọ kejì pé kí n má wọlé ìyẹn jẹ́jọ́ Saturday so ìgbà tó di Sunday eh, eh, eh, Eh, kí ló ń kókó ẹ̀. Saturday yẹn déètì wo ni ṣẹlẹ̀ rántí. ah mi ò lè rántí déètì yẹn. ok tó gba tó di Sunday náà náà ó tún lọ mo tún mọ̀ lọ ó lọ bá mi gbóúnjẹ wá sínú tékè rẹ̀ wọ́n ti fi eh, eh, wọ́n ti fi wọ́n ti fi kí ló ń kókó wọ́n ti fi energy yẹn sílẹ̀ energy yẹn sílẹ̀ so wọ́n ti release ẹ̀. òun náà ló bá mi rìn yẹn so tó lọ bá mi gbóúnjẹ wá sínú tékè rẹ̀ so oúnjẹ yẹn ni mo jẹ last ṣà. lọ́rọ̀ kan energy ló jẹ́ kí àwọn òbí yín mọ̀ pé. Okay inú sẹ́ẹ̀lì àmọ̀tẹ́kùn lẹ́wà. àmọ̀tẹ́kùn lẹ́wà. ok. so ọjọ́ mélòó lẹ lò ní sẹ́ẹ̀lì àmọ̀tẹ́kùn. aláti. yóò tó bí ẹ kàn fojú wò yóò tó bí ọ̀sẹ̀ mélòó. Ah, a tó bí ọ̀sẹ̀ méjì o. oṣù eh, ìgbà wo ló mú yín. Eh, may may twenty four. may twenty four bóyá lè mọ̀ wípé september la wà yìí. Eh, ìgbà wo ni wọ́n gbé iná mẹ́kọ. june twenty two. may twenty four to june twenty two. ìgbà wo ni ẹ lò tó ṣẹ̀ tó wá fi ìbọn fún ẹ ní ẹsẹ̀ ní ìmẹ̀kọ. ẹ máa lò tọjọ́ mélòó ní mẹ̀kọ kan tó fìbọn fún yín lẹ́sẹ̀. mo ti lóṣù kan àti fẹ́ wo oṣù méjì àti fẹ́ wo oṣù méjì. ìgbà wo lẹ ti wá dé sí FMC. ìgbà wo náà gbé dé Federal Medical Center Abẹ́òkúta. Eh, eh, August twelve yẹn náà ní lálẹ́ lóru ni wọ́n gbé mi wá. August twelve lóru àwọn wo ló gbé yín wá. àwọn ọ́fíìsì àmọ̀tẹ́kùn. náà náà gbé yín wá síbi báyìí ta ló ń mójútó owó tí wọ́n fi wá ń tọ́jú ẹsẹ̀ yín yìí báyìí. àwọn náà ni àwọn ti òkèlè owó àwọn ọ́fíìsì òkèlè owó. títí di ọjọ́ wo ni wọ́n ń títí di ìgbà wo ni wọ́n yọjú sí yín níbí yìí. Ah, ó ti pẹ́ díẹ̀ náà tó yọjú sí ògbà tó dànù. orúkọ mi ni comrade Brown Olúwayẹmisí láti àjọ obf justice and peace that is brown olúwayẹmísí brown foundation tó a jẹ́ àjọ tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. màmá orúkọ orúkọ yín. àyọkà ewé jẹ. níbo lẹ ń gbé. mo ń gbé kwari àgbẹ̀lọba. kí ni tó ṣẹlẹ̀ sí ọmọ yín. ọmọ mi jẹ lọ́ndì twenty four may ó jáde lọ sí panṣẹ́kẹ́ bó ṣe jáde lọ yẹn wọ́n ní gọ́vnà dàpọ̀ abiodun wá sí bíríìjì ńbẹ̀ títí títí títí aago mẹ́jọ alẹ́ tó nine mo wá pe fóònù ẹ̀ pé à kí n pè pé ń bo ló wà fóònù yẹn ríǹgì kò gbé mo tún pè lẹ́ẹ̀kejì wọn ò kí wọ́n ti switch off ẹ̀ lẹ́ẹ̀kejì ah bá a ṣe bẹ̀rẹ̀ láti ìjọ́ kejì yẹn bá a ṣe bẹ̀rẹ̀ sí wá kiri nìyẹn ilé ẹbí ilé ara ilé ọ̀rẹ́ pé àbò lọmọ yìí máa wà àbò lọmọ yìí máa wà àwa ń try pé ká tiẹ̀ lọ rìpọ́ọ̀tù ní police station bí àmọ̀tẹ́kùn ẹnájà àmọ̀tẹ́kùn bó ṣe rán àmọ̀tẹ́kùn wá sí ọ̀dọ̀ àbúrò mi yìí nìyẹn ó ràn wá sọ́dọ̀ àbúrò mi pé kó wá sọ fún mi pé òun wà lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn so ọmọ àbúrò mi ló bá ń lé ìgbà tó ọmọ àbúrò mi wá rí i pé ah ẹni tẹ́ ń pè yìí ewé jẹ́pọ̀ ewé jẹ́pọ̀ ó wá ṣó ẹsẹ̀ ìyẹn ní òun ò mẹsẹ̀ ó wá ṣó ojú ẹ̀ wọ́n ti nà gbogbo ojú ẹ̀ ti wú ìyẹn wá bẹ̀rẹ̀ sí ké wá pe mọ́mi ẹ̀ adẹ̀jọ́ wà pẹ̀lú mọ́mi ẹ̀ ni bí ẹ ṣe pe mọ́mi ẹ̀ yẹn mọ́mi ẹ̀ bá gbé kí ní sùúrù ló ní bọ̀dà Déjì ni ọ́ ti nà gbogbo ojú ẹ̀ ti wú o lọ́rọ̀ kan ṣá àbúrò mi yẹn wá bá ẹnájì yẹn sọ̀rọ̀ bó ṣe bá sọ̀rọ̀ yẹn ẹnájì yẹn wá tún ń sọ fún wọn yí pé kán fún un ní òun fẹ́ gba nọ́mbà mi mo ní kán fún un pé tóun bá dé padà dé ọ́fíìsì àwọn àmọ̀tẹ́kùn ní ọ́fíìsì àwọn òun á pé Ayọ̀dèjì á lè bá mi sọ̀rọ̀ o ìgbà tóun tẹnu gbódẹ̀ dọ́fíìsì lóòótọ́ ó pe nọ́mbà mi bó ṣe pe nọ́mbà mi ọmọ yẹn gbé fóònù pé àyè ló mọ̀ mi mo wà lọ́dọ̀ àwọn àmọ̀tẹ́kùn ní CBN ẹ̀bọ̀n gbóúnjẹ bọ̀ ó tán ìgbà tó tó sọ bẹ́ẹ̀ yẹn ìgbà tó di àárọ̀ sátọ̀dé nǹkan bíi twelve sí one bá a ṣe gbéra nìyẹn tá a lọ sí ọ́fíìsì wọn ó dẹ̀ ti sọ pé òun máa wá pàdé wa àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn yẹn ẹnájì yẹn ló máa wá pàdé wa lọ́fíìsì àwọn kò wá àwa jókòó jókòó jókòó jókòó láti aago méjìlá sí aago kan yẹn di aago márùn-ún rọ̀lẹ́ ta ba bá béèrè wọn á ní kò sẹ́ni tó ń ta ẹni báyìí la béèrè wọn á ta ló sọ fún wa yìí pé ó wà ń so asa kúrò ń bẹ̀ ìgbà tó wá di tòtẹ́ẹ̀lì lálẹ́ ẹnájì àmọ̀tẹ́kùn yìí náà òun gangan fúnra ẹ̀ ó bá tún pè mí wípé ẹ̀ ló mọ́ mi ẹ wá ni mo ní àwa àárín yìí wọ́n dẹ̀ sọ fún wa pé kò sí lọ́dọ̀ wọn ó ló wà ń bẹ̀ ó ní kí n ṣe oúnjẹ mo ní mo fẹ́ lọ church ó ní tí n bá church ó ní kí n ṣe oúnjẹ wá fún òun máa wá sí ọ́fíìsì màá lè o gbàtọ́ dẹ̀ di Sunday yẹn mòye jáde mo dẹ̀ sóúnjẹ olóòótọ́ bá a ṣe ń bọ̀ àwa àti àwọn mẹ́rin agbémọ́tò bá a ṣe dómídá ní flat tire lòmídá ibi tó a ti ń ṣe táyà yẹn ó ní àmọ̀tẹ́kùn energy yẹn fi pè wá pé ó pe àbúrò pé níbo la wa ìyẹn ní a ní flat tire lòmídá àti ìwà o bó ṣe gbé maṣíìnì òun àtẹnìkan gbé maṣíìnì wá nìyẹn ló bá ní òun á lọ gbé fún ó gbóúnjẹ lọ́wọ́ mi ó gba one thousand ó lóun máa fún un ó lọ gbà tó di àárọ̀ Monday bá a ṣe lọ sí ọ̀dọ̀ àmọ̀tẹ́kùn nìyẹn pé ẹni báyìí báyìí wọ́n ní kò sẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ bí àwọn ò tiẹ̀ rírí àwọn ò mọ̀ rí ah, ah, ẹ rírí ẹ̀ mọ̀ rí ah, bí ọkọ àbúrò mi tó jẹ́ prison officer wọ́n ṣe dé látẹ̀kọ́ nìyẹn wọ́n bá béèrè pé wọn a bá ṣàlàyé fún wọn wọ́n bá ní kí n má wọ̀rí pé àwọn àmú wálé kí n lọ jókòó mi bọ́n náà ṣe wá bọ́n ṣe wá béèrè náà bá dì náà pé kò sí lọ́dọ̀ àwọn àwọn ò àwọn ògbórúkọ yẹn rí wọ́n lọ ń jọ́ kìíní ìjọ́ kejì ìjọ́ kẹta ìjọ́ kẹrin ìjọ́ karùn-ún ọ̀sẹ̀ kan ni wọ́n fi pààrà abẹ̀ pé kán ti ẹ̀rọ ọ̀gá ọ̀rọ̀ ọ̀gá ọ̀gá náà ní àwọn òmẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn òrírí ah! so bá a ṣe wá lọ sí ọ̀dọ̀ human rights nìyẹn wọ́n bá ní pé human rights wọ́n dẹ̀ gbéra lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tẹ̀lé wa wá sí ọ̀dọ̀ àmọ̀tẹ́kùn àmọ̀tẹ́kùn tí ń dènà àyìn náà pé kò sí lọ́dọ̀ àwọn àwọn òmẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ah, ah! ẹ̀ẹ́mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ àmọ̀tẹ́kùn dẹ̀ ọ̀pàrà náà tẹ́ẹ̀mẹ́rin ẹ̀ márùn-ún bí wọ́n ṣe ní hmm, kọ́ kọ lẹ́tà sí Eléwéran nìyẹn wọ́n yóò kọ lẹ́tà sí Eléwéran nìyẹn. ní early June màmá kan ti ọdún twenty twenty two yìí o màmá kan sunkún wá sí iléeṣẹ́ wa ó ní òun wá ọmọ òun Ayọ̀dèjì Ewéjẹ́ ó ní àwọn tí ń wá láti on the twenty fourth of May twenty twenty two ó ní nígbà tó di on the tenth wípé ọ̀gbẹ́ni kan wá sí ilé àwọn lọ ṣiṣẹ́ olópò níta pẹ̀lú neighbor àwọn ọ̀gbẹ́ni kan wá sí ilé ó bá ọmọ neighbor àwọn nílé ó wá ń béèrè àwọn lọ́wọ́ wọn so ọmọ yẹn wá sọ fún wọn pé àwọn ò sí nílé so ọ̀gbẹ́ni yẹn wá sọ fún wọn pé ọmọ Ayọ̀dèjì Ewéjẹ pé ó wà ní àgọ́ àwọn Àmọ̀tẹ́kùn so ọmọ yẹn wá ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò níbẹ̀ ló ti fi fọ́tò Ayọ̀dèjì hàn án lọmọ ẹ wá ń ké ló wá sáré pé mọ́mí ẹ pé à kí mọ́mí òun kọ́ kí wọ́n wo fọ́tò mọ́mí ewé jẹ́ ẹ bọ̀dá ayọ̀ ní ẹni yẹn mú wá sí ọ̀dọ̀ àwọn pé kọ́ wo fọ́tò pé kí mọ́mí òun kọ́ máa bọ̀ kọ́ máa bọ̀ so from there màmá ewé jẹ́ màmá ayọ̀dèjì ewé jẹ́ wọ́n bá ọ̀gbẹ́ni energy yẹn ìyẹn staff àwọn àmọ̀tẹ́kùn wọ́n máa ń pè ní energy mr adébáyọ̀ lórúkọ ẹ̀ wọ́n máa ń pè ní energy màmá yẹn bá wọn sọ̀rọ̀ lórí fóònù so wọ́n dẹ̀ jọ sọ̀rọ̀ gbà tí màmá dé màmá gbìyànjú àti lọ síbẹ̀ wọ́n ní ọjọ́ táwọn lọ síbẹ̀ wọ́n ní káwọn gbé oúnjẹ àti aṣọ wá fún wọ́n ní bí àwọn ṣe ń lọ síbẹ̀ mọ́tò àwọn wá bàjẹ́ that was Sunday pé mọ́tò àwọn bàjẹ́ lọ́nà so bí mọ́tò àwọn ṣe bàjẹ́ ó ń pe àwọn ló pa àwọn bọ̀ àwọn wá ṣàlàyé fún ó wá ní káwọn má wọrí pé bo làwọn wà àwọn sọ fún pé àwọn wà ní agbègbè omi dá so ọ̀gbẹ́ni yẹn wá bá wọn níbẹ̀ ó gba oúnjẹ yẹn ó gbé lọ so àwọn ò lè lọ mọ́ ní ọjọ́ yẹn wọ́n ní nígbà tí ó tún wá di ọjọ́ kejì táwọn wá fẹ́ padà lọ táwọn débẹ̀ àwọn béèrè pé àwọn béèrè èèyàn wọn báyìí báyìí pé ó wà ní detention so wọ́n yẹn ní èèyàn tó ń jẹ́ bẹ́ẹ̀ wà wọ́n wọnú bẹ́ẹ̀ lọ ìgbà tó máa bọ́ta bó ti ṣe dé wọ́n ní pé kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ látìgbà yẹn ló di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń dá àwọn ríboríbo àwọn ń lọ àwọn ń bọ̀ wọ́n ṣàṣọ pé kò sẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ní ọgbà àwọn agbẹ́jọ́ agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà agbérapá akọjá lọ sí ọ́fíìsì àmọ̀tẹ́kùn tí ń bẹ nílùú àbẹ́òkúta ṣùgbọ́n nígbà tá a débẹ̀ tá a rí ọ̀gá wọn nìyẹn kọmọdáǹtì wọn ó jẹ́ kó dìímọ̀ fún wa pé òun ò lè fún wa lé sí ọ̀rọ̀ kankan lásìkò náà. pé àwọn wòran òun nájú ní panṣẹ́kẹ́ ni sọ pé gómìnà wa ṣí ọ̀nà àwọn dẹ̀ ń wòran wípé àwọn pípìn yẹn wá bẹ̀rẹ̀ sí ní lé àwọn àmọ̀tẹ́kùn wọ́n bẹ̀rẹ̀ sí ní lé àwọn èèyàn so ibi tó ti ń láwọn èèyàn tó ń ara àtàwọn èèyàn òun dẹ̀ ọ̀rá ń pò pé kí ló ṣẹlẹ̀ so ibi tóun ti ń pò lọ́pẹ̀dẹ̀ bùn so pé mímú tó mú òun yẹn òun lòun mọ̀ last wípé bọ́ ṣe gbé òun lọ sí ọgbà wọn nìyẹn days wọn ò jẹ́ kóun pelé wọn ò jẹ́ kóun ní communication kóun tó wá rí ọ̀gbẹ́ni energy kí energy kóun tó wá bẹ energy kó bá òun sọ nílé ló dẹ̀ wá bá rọ fún bá òun sọ nílé a wá béèrè pé mọ́mì ẹ̀ gbóúnjẹ fún pé ṣé ó gbóúnjẹ yẹn wá fún ó ní bàbá yẹn gbóúnjẹ yẹn wá fún òun òun dẹ̀ jẹ́ so ó ní láti gbà yẹn náà bọ̀bọ́ yẹn kọ̀ wá báwọn níbẹ̀ pé àwọn ò lè help ẹ̀ mọ́ pé ó ti fẹ́ kó báwọn kinní kan pé àtìgbà yẹn tó ti wá yọjú sọ bẹ́ẹ̀ fóun náà òun ò rí bọ̀bọ́ energy yẹn mọ́ ibẹ̀ lòun wà títí títí títí títí ó nígbà tó wá di August twenty two ó lóun kọ́ rí pé wọ́n fi aṣọ bòun lójú. ìyẹn ti tọ́sẹ̀ mélòó. lálẹ́ August twelve. a ti tọ́sẹ̀ mélòó tó ti wà ń bẹ̀ sí. láti May twenty four tó ti wà ń bẹ̀ August twelve ló wá fi aṣọ dúdú bò lójú lálẹ́ lọ́nà gbé òun lọ ó ní òun ṣàmọ̀ pé àwọn travel ó nígbà tí òun àwọn débi táwọn lọ tán ṣe aṣọ lójú òun according to their conversation ló jẹ́ kó òun ló jẹ́ lòun fi wá mọ̀ pé ìmẹ̀kọ lòun wà ẹ̀wọ́ bá ń pé ìmẹ̀kọ kẹ̀ láti òkèléwó lábẹ́kúta dé ìmẹ̀kọ láti may ohun òríyàn wọ́n tún di august eh, twelve wọ́n tún rò òun lọ lòun ti rò pé yes ṣé kò ṣe pé tóun máa kú sí rèé ó ní kò sẹ̀sì oúnjẹ tó ń fáwọn ju gàrí gàrí gàrí gàrí lọ òun wá pé kóun rọra òun lọ́wọ́ ibi tó ti ń gbìyànjú pé báyọ̀ ọ̀nà wà tóun lè fi ríbi bọ́ lọ́wọ́ àjàgà yẹn ni wọ́n gbọ́ gbúrúgbúrú ẹ̀ ó ní wọ́n wọ́ òun wọ́n náà fi pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ó ní wọ́n fi na òun ọ̀nà tó jẹ́ pé lóun ò lè múùfù mọ́ pé òun wá ń wọ́ ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ méjì ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wà lẹ́sẹ̀ méjèèjì ó ní lòun fi wọ́ síta ìgbà tóun wá wọ́ síta wọ́n wá gbé ìbọn ó ní wọ́n yìn wọ́n níbọn from distance o ó ní wọ́n gbé ìbọn yẹn ojú ìbọn yẹn sí orí ẹsẹ̀ wọn wọ́n dẹ́yìn so bẹ́sẹ̀ ṣe fọ́ ó ní jọlọjọlọ fún ara wọn lòun fọwọ́ gbé ẹsẹ̀ yẹn wọ́n nígbà tó rí pé kinní yẹn ó ti kọjá ntágbára wọn lè kà wọ́n gbé òun lọ sí hospital kan ní ìmẹ̀kọ́ ńbẹ̀ so wọ́n á sọ fún dókítà yẹn pé kó gé ẹsẹ̀ yẹn kù dókítà yẹn wá ní rárá òun ní gé ẹsẹ̀ yẹn àfi tóun bá rí police report lòun tó lè gé ẹsẹ̀ so ó nígbà tí wọ́n rí pé ẹni ò ṣe lọ́yẹ̀ṣẹ̀ wá pé Abẹ́òkúta lọ́yẹ̀ṣẹ̀ wá ní kó gbé wá lọ́yẹ̀ṣẹ̀ gbé lọ sí FMC bóun ṣe dé FMC nìyẹn so àkọ́ni tàwọn matron yẹn náà ni pé bó ṣe débẹ̀ yẹn kọ́ nìyẹn òun náà dẹ́sọ̀ pọ́wọ́ ara òun lòun fi gbé ẹsẹ̀ tó mì jọlọ́jọlọ́ yẹn òun fi gbé dé ibẹ̀ pé wọ́n dẹ̀ try àwọn FMC take care àwọn náà dẹ̀ ní tó ti better so ìgbà tí ó ṣàlàyé fún wa bí gbogbo ìrìn àjò yẹn ṣe jẹ́ la fi wá lọ sọ́dọ̀ PR tá so a dẹ̀ sọ fún àwọn àmọ̀tẹ́kùn ó ní ọ̀gá àwọn ni so ó sọ ọjọ́ tó ń dá déètì tó dá pé ó máa ṣe operation bọ́nà máa gbé irinṣẹ́ṣẹ́ yẹn àwa rán èèyàn lọ láti iléeṣẹ́ wa kọ́ máa lọ máa wò ó lóòrèkóòrè bàtà tí rán èèyàn lọ láti fura pé wọn ò tọ́jú ẹsẹ̀ yẹn ó ti ń rùn àwọn FMC dáwọ́ iṣẹ́ dúró wọ́n ní àtìgbàtà ti wá ní àmọ̀tẹ́kùn wọ́n fi èèyàn kan ṣọ́ níbẹ̀ wọ́n fi ọmọ eh, mẹ́mbà àmọ̀tẹ́kùn kan ṣọ kó máa ṣọ lórí bẹ́ẹ̀dì ńbẹ̀ tẹ́lẹ̀ ni so ó ti wá di pé wọn ò tọ́jú ẹ̀ wọn ò fún wọn ní nǹkan ò fún wọn ní nǹkan tí wọ́n máa fi tọ́jú ẹ̀ tán máa provide pé àmọ̀tẹ́kùn provide ẹ̀ mọ̀ so ẹsẹ̀ yẹn ti ń ó ti ń rùn a tún lọ pé káwọ ọjọ́ tán máa ṣe surgery pé báyá wọ́n ṣe surgery fún wọn ní ní Monday tó lọ yìí wọ́n ní wọ́n ṣe surgery ìgbà máa débẹ̀ tí family ẹ̀ máa débẹ̀ àti comrade ta ní kó lọ àwọn FMC ránṣẹ́ sí wa pé àmọ̀tẹ́kùn ò dá sí mọ́ pé tó bá ti máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká wá palẹ̀ mọ́ ẹrù wa wípé àwọn àmọ̀tẹ́kùn ní pé ká wá gbé Ayọ̀dèjì ewé jẹ́ kúrò ní FMC pé àwọn àmọ̀tẹ́kùn ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti rò pé òótọ́ náà bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé àwa náà ń gbìyànjú à ń fọn rere ẹ̀ kó dé ọ̀dọ̀ gọ́vnà torí bìlíìfù wa ni pé ìfẹ́ làwọn èèyàn ní tí wọ́n fi sọ pé à gọ́vnà ń bọ̀ ń bì kan tínú wọn ń dùn tán láwọn fẹ́ rí gọ́vnà ṣé ẹ̀ṣẹ̀ wá wà ní pé mo fẹ́ celebrate gọ́vnà state mi ó celebrate gọ́vnà state ẹ̀ lọ wò ó wípé àwọn rí a rí àwọn gọ́vnà àbáwọn president tó ń lọ bìkan tó dẹ̀ ń lẹ̀ wọ́n lóko aráàlú ò fẹ́ wọn ni ó fi hàn pé ìfẹ́ làwọn èèyàn ní sí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún but kò jẹ́ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn wá ṣẹlẹ̀ kí gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kó má gbọ́ sí àbí tó bá gbọ́ sí kó má gbégbèsè a dẹ̀ mọ̀ pé House of Assembly àwọn ni wọ́n fi òǹtẹ̀ lu àwọn àjọ àmọ̀tẹ́kùn mo dì mọ̀ pé ọ̀nàrẹ́bù ìbíkúnlé olúọmọ ọlákúnlé ọlákúnlé olúọmọ wọn kì í fi ṣeré rárá rárá tó bá when it comes to human rights abuse mo mọ̀ pé he is also a member of human rights organization mo mọ̀ pé wọn kì í gbọ́ irú nǹkan báyìí títí a fi àsìkò yìí bẹ gọ́vnà dàpọ̀ abíọ́dún a fi àsìkò yìí bẹ ọlákúnlé ọ̀nàrẹ́bọ̀ ọlákúnlé olúọmọ àti àwọn member of the house tó kù kí wọ́n jọ kí wọ́n dìde ìrànlọ́wọ́ fún ayọ̀dèjì ewéjẹ kí wọ́n má jẹ́ kí irú ìyà yìí kó jẹ́ gbé torí tí ò bá nífẹ̀ẹ́ gọ́vnà lọ́jọ́ yẹn á wò pé ta ló kọjá á máa bá titi ẹ̀ lọ ni ìfẹ́ àti concern àti love tó fẹ́ show ẹ̀ ló jẹ́ kó dúró kó fẹ́ wò ó so ó jẹ́ kó lè dìde kó jà fún then àwọn àjọ àmọ̀tẹ́kùn tó hùwà tí ò tọ́ yìí kí wọ́n jẹ́ kí wọ́n fi ojú ba ìdà òfin kí òfin kó ṣe nǹkan tó tọ́ the right thing kí òfin kó ṣe torí lábẹ́ òfin gan kéèyàn wùwà adigunjalè ó sì ní ẹ̀tọ́ lábẹ́ òfin kó rí àwọn ẹbí ẹ̀ sójú. Eh, ìgbésẹ̀ òfin wo yàtọ̀ sí eh, ẹ̀bẹ̀ tí ẹ̀bẹ̀ tàbí jẹ́ kí gómìnà gbọ́ ìgbésẹ̀ òfin wo ni àjọ yín gbé Eh. báyìí báyìí a kọ̀wé sí wọn wípé a fún wọn lọ́jọ́ méjì kan fún àjọ àmọ̀tẹ́kùn ọjọ́ méjì kí wọ́n lọ ṣe ìtótọ́ lórí Ayọ̀dèjì Ewéjẹ a tún rán ìwé wa lọ sí ọ̀dọ̀ gọ́vnà àti spíkà wípé kí wọ́n dìde láti ṣe ohun tó tọ́ nítorí pé tí ìkọ́ báyìí bá ṣẹlẹ̀ sí gbogbo àwọn aráàlú kò sí ẹni tó máa govern over o kò sí ẹni tó máa ṣe olórí a tún wá ń fi àsìkò yìí bẹ àwọn Nigerian police a kí àwọn state cid o torí tí ò bá ń ṣàwọn a lè mọ̀ báyá eh, eh, Ayọ̀dèjì wà láyé àbí kò sí láyé o a kí wọn a yìn wọn fún investigation wọn so a sì wá ń bẹ Nigerian police kan ṣe investigation wọn kó parí ẹ̀ kan ṣe bó ṣe tọ́ torí pé mo mọ̀ pé tó bá jẹ́ pé another agency tí ẹni tí ó jẹ́ ọ̀gá wọn àwọn ọ̀gá wọn méjèèjì wọn kì í ṣe retired police officer mo mọ̀ pé wọ́n máa take ẹ̀ personal wọ́n máa take action but pẹ̀lú bí àgbékalẹ̀ wọn ṣe rí lọ́jọ́ yẹn ó jẹ́ kí n fura sí pé ọmọ ti fẹ́ máa pọn bàbá kò jẹ́ kí inú mi dùn sí they should take proper action nígbà tó jẹ́ pé nǹkan tó ń ṣe yẹn ó ti lòdì sí òfin orílẹ̀-èdè nàìjíríà kí àwọn ọlọ́pàá kan parí investigation wọn nígbà tó mọ́mọ́ tó dẹ̀ ti rí pé nǹkan tí ò tọ̀nà lábẹ́ òfin ti ṣẹlẹ̀ kí wọ́n take proper step lórí ẹ̀ abẹ́ ọ̀gá àgbà alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní nàìjíríà ọ̀gá Múyìwá mo mọ̀ káwọn náà gbọ́ nǹkan báyìí kó bá wa dìde sí a pe Mr. Abímbọ́lá náà Oyèyẹmí ti Ogun State káwọn náà dìde sí ọ̀rọ̀ yẹn kán lọ bá wa bójútó nítorí à ń retí èsì látẹnu wọn sí àwọn ọmọ nàìjíríà.